الحمد لله الحمد لله الوهاب يقول في موقع تنزيله يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا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 فاتقوا الله عباد الله وراقبوه في السر والعلن يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الولد الحبة من الله أعلى الله ẹ̀bùn látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala bọ́yọ̀jọ́ mẹ́yọ̀ kan ni àbọ̀jẹ́ méjì àbójú bẹ́ẹ̀ lọ kókèké wọ́n fi wọn lẹ́ẹ̀kan náà pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ní sọ́ọ̀tù ṣúrọ̀ ayé àkọkẹ́dín ní àádọ́ta sí àádọ́ta nígbà tọ́lọ́run ọba gbé orin lẹ́gbẹ́ ogun kápá sánmi àtìlẹ́wọ̀n lòun ní. òun sì máa ń dá ohun tó bá wò wọn ìyá àbúlé wọn yẹ ká omi náà sáàbì ẹni tó bá wò wọn náà òun máa fún ní ọmọbìnrin wọ́n yá àbúlé wọn yẹ ká gbogbo ẹni tó bá dẹ̀ wò wọn á fún lọ́mọkùnrin á ó sì sọ wíjọ ọ̀nà wáyé náà sáàbì àti kí wọ́n sì máa bí akọ́kọ́ máa bá bò wọ́n yẹ ká ló yẹ ká wọ́n á fi náà ẹni tó bá dẹ̀ wò wọn náà. wọ́n á ṣe lánàá. ìparí ayé àyẹ̀ wáyé pé ìṣẹ́gun wà ní imú ọdí o alámọ̀tẹ́ lọ́lọ́ọ̀ orí bí ohun tọ́kọ́ sí kálukú náà ló mú yẹn nínú mọ̀ ẹ̀. adá lè ṣe lórí ohun gbogbo ẹni tí gbogbo. ẹ wá rí kéèyàn bí mo ju ẹyọ kan lọ èyí tó ti fi wọn máa wí nínú ìdè lábá wọn máa ń pè ní àtàwọn anáàn òun lọmọ méjì èyí tó ti wọn bí nínú ìyá kan nínú oyún ẹyọ wọn kan tó láàrin bíbí ìkíní kejì wọn gbèdéke tí pẹpẹ kéré sí sísá aṣọ oṣù mẹ́fà ṣùgbọ́n náà bá gbọ́ yọ ọ́ yà lẹ́nu ìgbà ó ara yìí náà. wọ́n bí kẹ́ lónìí wọ́n á tún fẹ́ bí mi lóṣù karùn-ún ẹ̀ ìkejì ni. ṣùgbọ́n bẹ̀rẹ̀ látọ̀dé pé wọ́n bí bísí wọ́n tún kejì láàrin wákàtí kan. ha ha ha tí o ti fi fẹ́ sí ìyá ọmọ lára ìbejì ni wọ́n pè. àlìbọ́bù sì ń kéde ọ̀ṣunà ọlọ́run ṣe tó ń pè ní wọ́n ti kọ̀ wá sẹ̀tọ́ ẹni tó bá jẹ́ bàbá ìbejì yẹn kọ́ sọ pé ọ̀kẹ́ ni tòun ibẹ̀ eléyìí ló èyí ni ọmọ mi eléyìí ọmọ mi jẹ́ kí ló dé gbèdéke ti bẹ láàrin wọn yẹn ti ti lọ jù wọ́n bí kan lójú bàtà wa ní oṣù méjì ọdún afẹ́ bí mi ọ̀tá tó kú mẹ́fà ni wọ́n fẹ́ bí mi. táàbìrì fọ́rọ̀ ti di ohun tó ti pẹ́ ní táwọn afárẹ̀ ti kọ́ síra lórí ẹ̀. عبد الله بن عباس رضي الله تعالى عنهما تجي حبر هذه الأمة إلى يوم القيامة ولكن قوات تفسير القرآن على يال القرآن ولذا باري وفاقا تبقى يقول له توفي هي بابا ميجي من بيتوره wọ́n máa sọ pé tí wọ́n bá sáǹtì wà lásìkò wọn ni àtúntà tí ẹ bá rí ṣe ṣeré ọ̀fẹ́ ṣe ṣeré lẹ́gbẹ̀ẹ́ èkejì ṣe ṣeré lẹ́gbẹ̀ẹ́ kejì. èyí ọwọ́ ajá pípọ̀ ọmọ méjì lọ́wọ́ àdúgbò ìyá yẹn ọwọ́ ajá pípọ̀ ìyá bíi alákọ̀ọ́kọ́ ẹ̀yìn lọ sí ọmọ ni nígbà wọn bá ti tó fi díẹ̀ sílẹ̀ fọmọ tó rú pẹ́pẹ́ nínú ẹ̀ ọkọ yẹn gbọ́dọ̀ gba ìyàwó rẹ̀ padà nígbà tí o ti ibi kejì ibùdó ti bá rọ sí kọ́kọ́ lọ tí olùwà dé àdúrà ẹgbẹ́ ti ṣe títún ní ká bí kọjá yọkẹ́ lọ wọ́n ní alẹ́ yìí wọ́n ní bẹ̀rẹ̀ ní tọ́ba jọ́kùnrin ni àwọn méjèèjì àkọlé ẹrẹ méjì méjì náà láǹfà fẹ́ni kọ̀ọ̀kan tọ́ba náà jóná yìí làwọn méjèèjì àpẹẹrẹ kọ̀ọ̀kan tọ́ba jọ kíkọ́ lára wọn ìfẹ́jọ́kùnrin ìfẹ́jọ́bìnrin àpẹẹrẹ méjì ìfọ́kùnrin àdẹ̀tí máa pẹ́ ọ̀gbẹ́ fóbìnrin. nínú kẹjọ fi yé wa ibi tá a ti kọjá yọ̀kẹ́ lọ́wọ́ tó fi pẹ́ ibi tó fi fi ọ̀pọ̀ síra sàlàyé nípa ẹ̀ pé ìbejì bíi tí wọ́n wọ́n làwọn náà ni wọ́n gé wọ́n méjì ni àwọn pírẹ́sẹ̀ tí wọ́n á ti jẹ wọ́n lọ́ wà báàbí ìtajà rí ọwọ́ wà nípò ìtọ́jú rí ìyá ìgbàdàlá ẹ wà á rí àkọ́kọ́ ìtàn tó sọ nípa pé wọ́n bí mi òun náà lè ṣe àdìmọ́kù tọ́ba ìlú tọ́ba ìlú mọ̀tìmọ̀kù lọ́wọ́ òun náà èyí tó tẹ́tẹ́ lẹ́bí láì ádà àdéhùn sọlá ló sọlá wọn làwọn gba ọ̀rọ̀ yìí làwọn hadith ìbàdí ìsọlá èyí. wípé hadith òun náà di obìnrin tí wọ́n bí pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ náà ni kọ̀ọ̀bí. ìyẹn lọ padà dáwọ́ irú yé lẹ̀ bí kọ̀ọ̀bí ìlú sọ wípé tí wọ́n bí pẹ̀lú òun ló rẹwà òun lòun máa fẹ́. ibò wò lè fẹ́ ìbejì ti hadith kí nàbí láyà ádà wà ní sọlá ló sọlá kó tó kọ̀ rẹ̀ tẹ̀sí ẹ bù kínní wọn ni ọ̀dà tó bá fi kórí ọ̀dẹ̀ lọ́wọ́ àbó lọ́wọ́ lórí ọ̀dẹ̀ àpọ̀ ẹ lọ́ ẹ fi kẹ́kẹ́ ṣe ìsúná bọ́lọ́wọ́ láti wo lálẹ́ sọ́lọ́wọ́ bá gba ìsúná rẹ̀ ọwọ́ ajá tó bọ́lọ́wọ́ bá sùpánù ọgbà ìsúná ti ó tó di pé kọ̀ọ̀dé ló padà dọ́tẹ̀ ọgbà ìkejì ẹ̀ ibi òun ó sì fẹ́ òun nínú lórí tọ́wọ́ àánú hadith àwọn òun náà ní ìjọba máa lọ sí ti nàbí ọláyé ká àlejò sọlá tó ṣẹlẹ̀ òun náà ní ayé sọ àti àbúgbò láàárín ọmọ ẹgbẹ́ yẹn nínú kẹjọ mi máa yẹ wáyé bí àdéka síbi òun tó ti pẹ́ àti alérí ayé àtàkì báyìí kejì náà lọ àdìgbẹ ayé rẹ bẹ tábà lọ sí sọ́ọ̀tù ráì ayé rẹ kẹjọ ọlọ́wọ́ ya الله يعلم ما تحمل كل أنثى ọlọ́run ló ní mọ̀ nípa gbogbo oyún tí máa ń bẹ ní ara àwọn obìnrin wọ́n máa ń sọ hídùn amhar ọ̀kan náà àwọn abóni náà fi hàn àròbí ibùdó anas ó ní wọ́n máa ń sọ hídùn amhar náà ní absakùtù oyún kọ́ máa máa jábọ́ láàrin obìnrin tí wọ́n ò ní fi ọlọ́run ló ní mọ̀ ń báyìí bákan náà wọ́n bọ̀ tẹ̀sán afáwájú wọ́n bọ̀ tẹ̀sán ìtumọ̀ rẹ̀ náà ní ìbejì àbí bẹ̀ta àbí mẹ́rin àbí márùn àbí mẹ́fà àbí méje. torí ní gbogbo àwọn àlàyé náà fẹ́ wọ̀ ya rẹ̀ tó fi bẹ́ẹ̀ o omi alábọ̀kọ́ lábọ̀kọ́ nígbà ọ̀dẹ́lẹ̀ kejì ó fi nígbà ọ̀dẹ́lẹ̀ kẹta mẹ́ta ọ̀dẹ́lẹ̀ kẹta mẹ́rin ọ̀dẹ́lẹ̀ kejì ó méje. ẹ̀rú wa fẹ́ wọ́n sọ fọ́kọ rẹ̀ bẹ́ẹ̀ yá àjá dúró báyìí ní ọdún padà sí bọ̀ bíbọ̀ yá ìgbà dandan lórí oṣù tí máa yọ wa níbi àtúntì pẹ́ tí wọ́n ti ń bímọ ti jẹyọ ọ̀fẹ́ lọ. wọ́n á máa kọ́ ikọ́ wà tó ìtẹ́ yàtì lẹ́sàbù kúrẹ́yì nípa ìrẹ́ sàǹdẹ́bí sọ́lọ́ alágẹ́ bí wá ń bẹ̀. wọ́n ní wọ́n pẹ́ nìkan ní àlìbẹ̀yìndọ́ bẹ̀yìndọ́ wù yìí dáwà إن جاءوا في حكيم بنت عبد المطلب وجه جريمة لهنا هم بابا النبي صلى الله عليه وآله وسلم كان في عبد الله على ما بتجي بك يسبب lè bá àwọn ìbá ẹ̀kọ́ tàbí ti ọ wà ẹ ò tó gbogbo àwọn bá ti dé mọ̀gbọ́dọ̀ àwọn Yorùbá wọn lọ yẹ kí lè yìí ló ń ta ọ ṣé kí n ṣe fá eléyìí fẹ́ wá ọ. ọmọ yìí nǹkan ọmọ aláfẹ́ ẹ̀yọ̀ kálá ẹ̀kọ́ ọmọ ọjọ́ o èsù ló fi kejì rẹ o ọmọ ti padà wọ padà wá fẹ́ wáyé o ọjọ́ òbejì ti pẹ́ kódà rí nínú àwọn sọ̀hábà alihari abu rẹ ní ló bí àwọn méjèèjì wà ìkíni kejì wọn ni lẹ́yìn fáwọn sàbí kẹ̀kẹ́ jẹ̀bi àtúrí àwọn ẹni tó jọ́ bọ́ sàbí tó ti fi ìbejì ni wọn nínú wọn ni abdullahi ibn buraida ibn al-husayn òun àti arákùnrin tí wọn ń pè ní sulaiman ibn buraida àwọn méjèèjì kódà wọn fẹ́rẹ̀ lẹ́yìn pé ẹni tó ní gbẹ̀mí tẹ̀ ni wọn táàbìrì ni wọn èèyàn pàtàkì ni wọn inú ìyá kan wọn ti jáde gẹ́gẹ́ bí mọ́kúnlẹ́ wa yorùbá ìmọ̀ ọlọ́run tó ti fìdí ẹ̀ múlẹ̀. ẹ̀sùn àgbọ̀pọ̀ àfáà kẹ́kọ̀ọ́ pé ní aṣáàdì àlìmọ́ọ̀dù aṣáàdì mílẹ̀ sálà ìbejì làwọn náà débi tí wọ́n sọ pé èyí ṣe lórí wá gbẹ báyìí ó ní bẹ́ẹ̀ ni èmi àti kejì mi la fọ́ra wá sùn ìyá kan náà ẹ̀rí ìyá ìbádọ́lá àti sọ àwọn ẹni ìdájọ́ aláwọ̀ tó fi bẹ́ẹ̀ tá fẹ́ fa ìbẹ́ tá fẹ́ kìí ṣe bèjì nìkan nígbà tó sábà wà fún bèjì tó kí láwa fún bẹ́ẹ̀ náà bèjì ta sọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan kí la fẹ́ fáwọn eléyìí nínú ọ̀hún náà lẹ́nu ó gbẹ ọjọ́ ọmọ ọ̀dọ̀ fún abdullahi bọ́lú ọ̀báyì bọ́lú salim ẹni tó jẹ́ra fún ìmọ̀lẹ́ fìdí. ẹ rí ẹni tá a bẹ̀rẹ̀ wọn àgbà yìí àlìmọ́ mu tọ́ba ni rọ̀sí wọn fún wọn ọ̀hún tààlà wọ́n ní ẹni tá a lè sọ yìí kóhùn láyà yìí sọ̀kalẹ̀ nípa rẹ̀ fọlọ́dún wọn kiri hù fàtàyà ti kò mọ́ alàlùbẹ̀bọ̀. ẹ bí èsì àwọn ọmọbìnrin ní àwọn ẹrú yìí lóbìnrin ẹ má jẹ wọn pa ẹ̀rí ọwọ́ akọ́lẹ́ nìkan wá fẹ́ wọ́n mú ẹni àtìkùnmẹ́ ìbùdó àdé ẹ̀kọ́rin tọ́jú alákùnrin fún bani azọ́là ẹ̀ wá rí ọwọ́ àti ìtẹ̀ta àkọ́kọ́ ọmọ rẹ̀ òun náà ní alifáàrí èkejì òun ní àdì ìkẹta ní ọmọ sáà eléyìí abájọ tó àgbẹ̀ wọlé ìsọ́bátú fi màárín fásitì sọ̀hánà yá ìbádàlá ó dá ìfẹ́ ń bẹ lọ́dọ̀ àwọn sálàkù èyí sì ń kẹ́ ti tú rárá. ẹ̀ẹ́dẹ̀ ní pé gbogbo àwọn ọ̀kẹ́ náà sọ yìí ìhun tó fi ẹgbẹ̀rún ọdún lọ ni yorùbá ti fẹ́ ló tàbí níjó lè yorùbá kẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ ní ẹgbẹ̀rún ọdún tẹ̀ ní kúrò kẹ̀kẹ́ lọ nínú tẹ̀ gbogbo èyí máa sọ ni wọ́n ń pa ó ẹgbẹ́ olùdó àgẹ́ ẹ ọbẹ̀rẹ̀ ayé ẹ ọkọ̀ sínú ẹ máa lọ wọ́n kẹ́ bá gbogbo ẹ̀ wọ́n kẹ́ gbogbo ẹ̀ wọ́n fi ti ẹ bọ́ tẹ́ bá bẹ̀rẹ̀ tẹ́ wọn tẹ́ bá fi ka ọdọ́rọ̀ tó ké ní kejì kẹta kẹrin karùn-ún kẹfà kéde tẹ́ bá fi bájú ẹ̀ ní kúrò kẹ̀kẹ́ tó ń pè Yorùbá wọn. gbogbo àwọn ọ̀sẹ̀ yìí ìdá tó ti pẹ́ ni o ìdarí fẹ́ náà wọn sọ́dọ̀ wọ́n pè fẹ́ ní Muhammad Ahmad Ismail gbogbo ọ̀yẹ́ pátá wọ́n jẹ́ ọmọ fẹ́ wọ́n kùn ní lẹ́nu àtàrí ìkẹ́bíyàn wọ́n ti gbogbo pátá àwọn ìbẹ̀rẹ̀ muhadithun àfa aládìí ìsìn wọn. ìbádàlá ẹnì bá sọ parẹ́ tó ti kéde ẹ̀yọ̀kẹ́ lọ́jọ́ mbọ́ di bí kejì omi dórí méje mbọ́ di bí keje omi méje ẹ̀rú wà fáà gbogbo wò ní. obìnrin yìí náà nígbà mọ́sọ́ọ̀sì nìyẹn ti wáyé akọlẹ́ fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. èèmọ̀ fi tọ́wọ́ abúlágbára òun lóbìnrin kẹ́ tó ṣe yí pé ọmọbìnrin ní bí ọkọ rẹ wá ń sọ fún yín pé ọdún ètò bí ọmọbìnrin lélẹ̀ yìí wọ́n pa ọ́ tọ́rọ òní ẹ̀ bàbá rẹ̀ yẹn ti ọmọbìnrin náà ọjà ìlíyà tó kú lànìyàn nígbà tó ní oníyẹn ó lóyún báyìí ó ti gbà tí ó ti bọ̀ lọ́ba ti kíní lẹ́yìn máa ń sọ pé ọ̀kẹ́ ni kíní kan bí àpò yẹn jáde kéke báyìí wọ́n fa aya báyìí ọmọ fọ́ọ̀tì ló jáde bẹ́ẹ̀. gbogbo àwọn ọmọ yẹn pátá wọ́n ló sẹ̀mí ayé ọ̀kẹ́ náà wà fáwọn ọgbẹ́ni Muhammadu nínú haisam tó ìbẹ́ ogójì bó láti á sèyàn ajáde pé ìdá òkà gẹ láti sáàrin ìlú kìí ṣe lébọn tó ní lè dáàbò òkà ogójì kò síbi dáàbò tó lé nìkan mọ ẹẹrí afáwọn ọmọ fọkàndínlọ ní àyíká gbajúgbàjù ní tẹ́lẹ̀ yìí tẹ́lẹ̀ kódà àfáàní òun kẹ̀sí gẹ́ ní àwọn ọmọ ìlú ẹgbẹ́ tí bàbá wọn bá bọ́ wájú báyìí àwọn ni wọ́n gùn ẹ̀sìn wọ́n gùn ẹ̀sìn tẹ̀lé bàbá wọn ìmọ̀ bùkọ́rin ní sẹ́ẹ̀rí àfáà wa mọ̀ fọkàndínlọ àyíká sọ̀dọ̀ ẹgbàá dín sílẹ̀ tó bá rí irú eléyìí náà sọ fún wa yìí ọ wà nínú tàríkù islam ìdìmọ́mù sàhàbì rahimahullahu ta'ala. atúmọ̀ èlò ní nàìjíríà rọ́ṣíà tó yẹ kóun ti mọ̀ sọ́wọ́ sixty nine years lẹ́yìn iye kan ó ti mọ̀ sí lọ sí sixty nine ẹ̀rí ìwọ̀n ọba tó kú ìgbà tó fi fi fi ó fi ní ìgbà twenty seven ìkúlẹ̀ twenty seven obi méjì obi mẹ́ta obi mẹ́rin ẹ̀rin ẹyọ méjì péré ni wọ́n lọ jáde láyé náà ọmọ yìí ẹ̀rin kọ́dà máa ti ráwọ̀ tó bímọ tó ọkùnrin lọ́kọ́ wọ́n tún wà kẹta rẹ̀ tó bímọ tó súnmọ́ one thousand one hundred and seventy seventy èyí ẹyọ wúrò kẹsùn kí láwọn á ti kú sáré níyẹn tó orí sí lọ́sẹ̀lẹ̀ ọ̀gẹ́ wọn tún fẹ́ fún dé sí gbọ́ wa ìgbé ládàá ládàá yìí obìnrin kan ti padà bímọ tó pé fọ ti fọ èyẹ yọkan ní Uganda tó gbogbo àwọn ilé ẹlẹ́gbẹ́ ò láti tó ibi wọ́n sì ṣe kakuléṣẹ̀ fún ló ti bímọ yẹn ọkọ bímọ ó bí bí ẹ two thousand six ẹ̀yin náà táwọn pé twelve ní èjìlá nígbà oṣù yá wọ́n tún bí three thousand four ẹ̀yin náà mọ̀ pé èjìlá ni ó ti twenty four mẹ́rin nígbà ọ̀yá ó tún bí four thousand five ẹ̀ mọ̀ pé twenty ni gbogbo ọmọ tó wù ní kẹ́bí ọjọ́ forty four gbogbo àwọn eléyìí ẹ̀dá kò kí láwọn akọ irú ìsàwọ̀ la fẹ́ fi kalẹ̀ fáwọn eléyìí akóle kọ́ lè hàdà sẹ́kì ńlá àdé wọlé wọlé sálẹ̀ mùsùlùmí kí wọ́n ṣàtúnṣe ọmọkọ́ rí bíyà sẹ́kì rúbọ̀ kúrò ilé ní ìsìlẹ̀ ọ̀pọ̀ kúrò rí.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 أما بعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وجهركم ọpẹ́ ní kọlọ ọba tó fẹẹ kí onídàára ni òun náà lọ sọ náà lọkọ àná alákọọlẹ pé ọmọ ọdún kò mí nà ìmọtì ìdẹ̀ra yóò tó lè wà fún yín kọmínà lọ Ọlọ́run náà lọ fi fi o Ọlọ́run náà lọ fi fi ẹ má jẹ ọjà bí wọn gbà sí bá dé ọ̀tọ̀ ni wọn náà lọ fi fi báwo yẹn ti máa ń ṣe nìyẹn. ṣùgbọ́n tó sọ yín dà mọ́sítà kò mọ̀ dọ́rù tọ́ba ni bọ́wọ̀ ọdún rásà yìí kà yẹn. fa ilé yìí ṣe ìṣàrò ẹ máa lọ ká kíjokíjo bọ́lọ̀ ẹ máa lọ kí gbàjáde irú eléyìí ọ̀dà ọ̀ ayà yìí wà sọ́kùn náà ayà kẹtàlélẹ́ àdọ́ta tabarika lọ wọ àwọn tẹsíìrì oríṣiríṣi síra kẹlẹ ó gbé na tẹsíìrì lómi yẹn sọ wọn ni wọn bá wọn kò mí nà ìmẹsì nínú yóò tó lè wà fún yín tó dára mi nù ìmọ̀tò ìdáyà inú dára ọmọdé ni mi nù ìmọ̀tò fi hàtí jésù nínú dára kálálà fi àlára ni ẹnu bí wọn lò ti yàtọ̀ dúpẹ́ yóò lọ́wọ́ lè dúpẹ́ kí lọ́wọ́ ṣe fóun à kàláfíà yìí nà nǹkan mi nù ìmọ̀tò sáà tó rí ti lẹ́nu ìdẹ̀ra kálífù kì í pọ̀ yìí ẹlòmíì náà kẹ̀ ló wọ̀ ọ́ wàláhì ìdẹ́ra jù kárìsì ti pọ̀ wọ́wọ́lá tọmọ pọ̀ ìdẹ́ra jù kọ́mínà lọ ìwà àgbà ọ̀dọ́ ọlọ́run ló ti wà ó. kódà lóbi lè sọ pé à ìwọ ògbó ogun méjì ni níbẹ̀ wá. kódà ìbí wọn ní ọdún méjì ní gbọ́ra tí wọ́n lọ ẹ̀fẹ́ lè má lé lọ wọ́n ti wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ yẹmẹyẹmẹ fẹ́ báyìí oṣù nígbà wọn fẹ́ mú ìbejì dé gbogbo ìbejì dé ìfẹ́ bá ti fi mú ẹ̀kì láburú ìṣàbọ̀lú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kúkú fún ìbejì lóòótá tẹ́lẹ̀ tẹ́ bá tó ti wá mú dé sí aburú yẹn náà tó bá ti kíni àtúkò sínú ẹ̀ ẹ̀rí ọ̀dọ̀ ọlọ́run ló ti wá o ọlọ́run ló lè ṣerú dẹ̀ra yẹn ọlọ́run sáde owó dé awa mú àwọn ọba lọ́ba ọlọ́wọ́ ọba gba ìgbé ọlọ́wọ́ bá bá sáájú wa ìgbọ́n ọmọ bá pọ̀ nǹkan bíi láti ẹ ní àwọn ọmọ mi ọ̀tún fún wọn nígbà àwọn ohun pé kí tó fi wọn jù ní àwọn ẹni báyà gba àwọn jẹ ewé gba àwọn jẹ sùn nígbà yà wọn bí jésù jẹ́ wàá jọ àtọ́jọ́ ọlọ́wọ́ ọba ní tiwa ẹ̀kú lọ́mọ. igi ogún rẹ̀ fẹ́ dálé ogún kìnnì. nígbà yà wọ̀ kẹ́kọ̀ọ́ pé ọmọ àjẹ sínú ẹyin ni bí bá jẹ sínú ẹyin yọ padà bí méjì. nígbà yà wọ̀ mí sọ pé bóbi bá ti pẹ́ sí lọ́ba ti lé sábì yẹ bí tàbí fáìfù sókè tí ó sì yé máa bímọ yóò bí méjì. ẹ̀ẹ́dì gbogbo àwọn eléyìí àwa wí ni ọmọ ọ̀dínkù ìdẹ́ra yòówù tó lè wá gbá yín tó lè wà fún yín lọ́lọ́run ló ti o. wọ́n pè sàkírì kan ní aliwàkẹ́ lè sàkárù òun ní gbogbo ìdẹ́ra yòówù ti fẹ́ lọ́dọ̀ yín ká àáfíà bí àdìdá àdìgbò bí kẹgbàdùn lára. wọ́tẹ́bẹ́ ìmọ̀ọ́nì kí dúkìá yọ pọ̀ sí wọ́n kẹ́sọ̀rọ̀ tó fi àwòrán àdìgbò ẹ̀rí kò sí déédéé òun náà lọ. ọmọ yìí pọ̀ kẹ́sàbí amọ̀ rẹpẹtẹ ọkàn yín balẹ̀ fọmídọ́lá ọ̀dọ̀ ọlọ́wọ́ bá ní sí máa wà ó ìdádọ́lá ẹ̀yẹ́ ń sọ ọlọ́wọ́ bá ǹjẹ́ ìmọ̀tòlì wà láti ìdẹ̀rọ ọmọ tá à ń sọ yìí àkọ́wà ìbẹ̀rẹ̀ ta sọ pẹ́ lórí ẹ̀ ọyẹ ká dúpẹ́ lórí ẹ̀ bìlkọ́sì pẹ̀lẹ́ kábàárà rẹ̀ fọlọ́ ìgbà á àdálẹ̀ ìsìnkú àbílọ́lọ́wọ́ ẹlòmíì wọn ò ní mọ ojú ṣe yóò ní kejì kò ní bímọ yóò ní kejì kò ní bímọ. ẹlòmíì ti lẹ́sìn máa òfin fóun náà lè fi rìn ọmọ rẹ̀ máa ti lọ bí iye báyìí. ẹ̀rí ká sí ọ̀fẹ́ yẹn tẹ̀mí tẹ̀mí ká bara lẹ̀ fọ́lọ́ ọba sùmán. ká tún sọ fẹ́yẹ̀ bí lisan pẹ̀lú ahọ́n pẹ̀lú ká fi yìí fọ́lọ́ ká dẹ̀ jẹ́wọ́ bí ọ̀dọ̀ ọlọ́run lójú wa ká má fi wí kẹrin wọ́n bí ìṣẹ́wàá rẹ̀ àtòlórí. kọ́bá jàdú pé gbàtọ́ lọ́wọ́ bá bá ti rú orí ọmọ fún wa náà nǹkan mí làmà lọ́lọ́ ara wa. òun náà ní rúra tó ti wọ́n gbé lé ìbejì dé yẹ o. fẹ́yẹ̀ lọ́lọ́run tó yẹ káàkiri ìbọ́lọ́run bá ṣe òun tọ́lọ́run ti káwa rọ́mọ bí ìdúwà ń jẹ́ méjì méjì ẹni ọkọ ẹgbẹ tó níyàwó lọ pé níyàwó níyàwó ọkọ kò níyàwó nígbà tí wọn bẹ̀rẹ̀ wọn ní fámìlì obìnrin bí máa rù ilé fún àdúgbò kábà á lọ níbi nǹkan mi ìbádọ́lá ìdúpẹ́ lórí ìdẹ́ra ọmọ yìí bóòlù sì bàbá wáyé á wáyé ìfọ́sílẹ̀ sẹ́lẹ̀bíà alihamudulilá afẹ́tí wa bí wọ́n dẹ̀ ti kọ́ alihamudulilá adigunfọlọ́ nínú gàdọ́ wa gbẹ́gbẹ́ gbèsè ayé nìyẹn wọ̀tàká sọ̀rọ̀ fílẹ̀ àbúwálé wàlẹ̀ àwùlẹ̀ gbèsè ayé nìyẹn bọ́lá òun sàlàyé ẹ̀ fún kákọ́ dúkìá ayé nìyẹn kádẹ́kọ̀ọ́ lọ́mọ ayé nìyẹn bó láti sọ pé yẹn fi húsì tàbíyà ẹnu kárí ọmọ dáadáa kárí sórí ẹsùn káfí dòdò náà káfí sùúrù lórí àwọn ọmọ yìí káàdì fẹ́ wọn bákẹ́lẹ́ ká máa tọ́ wọn kọ́lẹ̀ sọ́gbọ́sọ́gbọ́ tòyétòyé ká kọ́ wọn nímọ̀ tí ó wúlò níbi táwọn afárá ẹ bá jókòó ìjọba ẹ bá bímọ tọ́ba náà fẹ́ sí kó wọn. màá lọ fọ́bọ̀ yìí ẹ̀ ní sọ pé ọlọ́run jọba ẹlòmíì lè ní ọlọ́jọ́ wọn wọ́n jẹ́ gómìnà gómìnà tí ó jì lódì tí ó tọ̀la tí ó dẹni tí ó jìyà tí ó dẹni yẹpẹrẹ. ọmọ òun di ẹni báyìí kó ti nǹkan báyìí wọ̀ nínú afọ̀rẹ́ ká fi ìmọ̀ tó wúlò sọmọ kí pẹ̀lú pẹ̀lú ìmọ̀ tó o wọ́n fẹ́ gbà bọ́ wa lọ́wọ́ pẹ̀lú ìlànà àwọn tàfitọ́ kí wọ́n tí wọ́n ti tò ṣùgbọ́n pọ̀lọpọ̀ òbí òfura òbí ni ọmọ àtẹrẹ jẹ ẹ àwọn yìí lọ lẹ́sìn ni nígbà tí èyí rojọ́ láàárọ̀ tí ó jàre sálẹ̀ ní òtò wa rò bẹ́ẹ̀ ni wọ́n ti fi sùn náà èyí ọmọ bí wọ́n ti gbé ìrànlọ́ jáde o ọmọ ó kàwé tẹ ẹ máa fi kúta sí ìrìnà ní wọn náà kẹ́lẹ́ ìrìnlẹ́sìn kí lè kọ́ látàárọ̀ nígbà táwọn fi lọ sùkúù ọmọ bàbá bẹ kọ ẹ̀kọ́ ìdájí wa ti ní jí wa wọn ní kó jí wa dájú aago méje àti aago mẹ́fà tó tó gba gbogbo àwọn àsìkò yẹn gbogbo náà orí aburú náà padà já sí padà ń sọ fún wọn náà torí bẹ́ẹ̀ kò tá a lè gbà fi lọ ọmọ gbà òun ni òní padà sọ yẹ ní ẹsẹ̀ mọ́gbìn ti sáwọn òsì ní mọ́ ẹ̀rí àlùmọ́lẹ́ ń rú mi ẹnìkan lọ́mọ àmọ́ ní kọ́ ọwọ́ akọ́lé gbogbo fún ọba ìwà fẹnu wa rọ́ọ̀kù níwájú ọba yìí pé ilé tí wọ́n kọ́ yìí ọ̀sẹ̀ tó lè kọ́rù ẹ̀ o ọba yẹn wá rò ó jìnlẹ̀ fi hàn sẹ́ni yìí má tún pẹ́ láyé ó túnbọ̀ gbogbo rírú ẹ̀kọ́ ni ó wá sọ fún pé gbogbo ìbọn tó bá lè fi kọ́lé ní pátá ni mo fi kọ́ ọba kọ̀ọ̀tẹ́ kí ló kù lábàá wọ̀ọ́rì ní ìsìn ọlẹ́sìn ní ọ̀pá nílé ó mú lọ pẹ̀tẹ́sì tó ju pẹ̀tẹ́sì ọmọ ìyá ti tẹ̀mí lọ ó mú lọ bẹ̀ ó lè jù látòlí òkè sílẹ̀ jù ọmọ déèyàn bá ń rẹ́lẹ́kọ̀ọ́ ẹ̀sìn gbogbo wàhálà yòó kódà kó ti kówó lásán ló fi bọ̀ ẹ̀sẹ̀ tí ó sẹ̀yẹ̀ ìgbésà òsì nìyí márùn torí bẹ́ẹ̀ já dá ọmọ apàdà kéwù àwọn ọmọ bàjẹ́ ìwọ sọ pé tiẹ̀ ò ní bàjẹ́ ni ẹ gbogbo ọmọ àsìkò yìí ọmọ owó lọ́mọ àsìkò yìí ọmọ ẹ̀sìn lọ́mọ tèmi ni wá rí tọ́wọ́ ṣe tiẹ̀ lọ́tọ̀ lọ́nà ẹ̀kọ́ da kọ́lọ́wọ́ bá fi yọ́nu sí yẹn àbí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala اللهم لا تجعل عبادنا نخرا وأعنا على ذكرك وشكرك وحسن عبادتك يا أرحم الراحمين اللهم حوالي رأي بنا نوسف káàkùn bá sọ níbi àjẹpọ̀ wa bájà sílẹ̀ láéláé ìdára àlàáfíà tó fún wa yìí káàkùn bájà sí o gbogbo gba yóò dábàá tó láyé káàkùn jẹ́ ká ló ń kẹ́lá àlàáfíà lórí ìṣìlọ. ìdẹ̀ra gbígbóòrò arísì kìí dáadó gbóòrò ní jẹ́rí mu ọlọ́dà kò má fún wa. ìdẹ̀ra ọmọ tó ń ṣe fún wa àwọn ọmọ ìdá kò má fún ọkọ̀ wa lẹ́nu bí ká jèrè wọn láyé wọ́n tún jẹ́ ká jèrè wọ́n jọ olójú àdókò olójú àmà gbọ́ kó túbọ̀ àwọn àyè mí kò rọrùn ọlọ́run sábà bá ṣe ń yí ìfọ̀kànbalẹ̀ ètò ìpayà fún wa abẹ́wọ̀ ọlọ́run bá sùpánù ọ̀dàlá lákùnrin wa lọ́jà lè rẹ sí ẹ kápọ̀ ẹ̀sìn ọlọ́run dákùnjá lè sọ pé fún ọlọ́run ọba lórí àwọn ọ̀dẹ́rà fún gbogbo yìí ọlọ́run dákùnjá lè ti jọ dùkọ̀ dáadáa ìbáàdà ọlọ́run إلا الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا